الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدك الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فسلام الله عليكم ورحمته وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó tún yọ̀ǹda fún wa láti máa bá ìdánilẹ́kọ̀ọ́ wa lọ kí ọlọ́run ọba kí ó mọ́sà jẹ́ kí ó ṣe ẹni tí ń sọ àti àwọn tí a ń gbọ́ láǹfààní ní ayé àti ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama nǹkan tí a ń bá lọ nínú tíra alfiq ó ní báàbò àṣùfà ìyẹn ni pé kí èèyàn lẹ́tọ̀ọ́ sí ti pátánà èèyàn àbí ẹni tí ó jẹ́ alámúlétí èèyàn kéèyàn lẹ́tọ̀ọ́ sí dúkìá rẹ̀ láti rà ju ẹlòmíì lọ níbàámu sí ọ̀rọ̀ anábì wa muhammed sallallahu alayhi wa sallam tó sọ yìí pé aṣùfà fi kò lè ṣeré fi ardin aw rabu'in ha ìtìn la yasluhu an yabi'a hatta ya'ridu ala sharikihi fayakhudha أو يده فإن أبى فشريكه أحق به حتى يؤذنه النبي محمد صلى الله عليه وسلم ó ní ìlẹ́tọ̀ sí dúkìá ẹ̀ńtọ́ jẹ́ ẹnìkejì èèyàn àbí alámúlétí èèyàn yọ́ máa wà níbi ilẹ̀ tí èèyàn jọ ní àbí ilé tí èèyàn jọ ní àbí ọgbà oko téèyàn jọ ni kọ̀lẹ́tọ̀ fún ẹni tó jẹ́ pátánà èèyàn ní ọ̀dọ̀ àwọn hànàfíyà níbàámu sí bí a ṣe ṣàlàyé níjẹ̀ẹ́dógún kódà kọjá aládùúgbò èèyàn alámúlétí èèyàn kọ̀lẹ́tọ̀ láti ta dúkìá rẹ̀ títí tí ó fi sọ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé òun fẹ́ ta dúkìá yìí tí ọba wo ẹni rẹ̀ O lè ra dúkìá tó fẹ́ tàn tó bá sì wú ó lè filẹ̀ tó bá ti filẹ̀ ìgbà yẹn yọ lẹ́tọ̀ọ́ láti tàn fún ẹni tó wù nígbà náà ṣùgbọ́n tí ọba ṣàlàyé mọ́ṣàlàyé fún kó tó di pọ́tà anábíwá muhammed sallallahu alayhi wa sallam ó ní irú ẹni bẹ́ẹ̀ ọlẹ́tọ̀ọ́ láti gbà lọ́dún ẹni tí ó kó wọn padà wá rà á torí pé òní ọ lẹ́tọ̀ọ́ sí ju ẹlòmíì lọ eléyìí ni àlàyé tí à ń bá bọ̀ a sì ti ṣe àlàyé níbàámu sí nǹkan tí àáfàá sọ àti àwọn àlàyé tí ó tún rọ̀ mọ́ ní ìjẹ́ẹ̀dógún pẹ̀lú ògbọ́lọ́run á parí agbẹ́rin yìí lónìí ibi tí àáfàá bọ̀rọ̀ dé rahmatulahi alayhi ó ní gbólóhùn rẹ̀ tó sọ yìí pé. ولا لجار شفعة أو ما وهب بغير تعويض ولا إرث تجب أو قاسمة أو قاس أو قابل القسمة أو منقول أو عالم أو ساكت مع علمه كالحول كحاجر العقد أو آه، حاجر العقد قراء للبنى والهدم كالشهرين ما عنه الغنى afá ní pé wọ̀lá lè járe ṣùfàtún àwọmà òhì afá fẹ́ bẹ̀rẹ̀ àlàyé nípa ẹni tí ó lẹ́tọ̀ọ́ sí àti gba ṣùfà àti sọ wípé òun ló ń lẹ́tọ̀ọ́ sí dúkìá ju ẹlòmíì lọ ntí afá bẹ̀rẹ̀ òun náà ni aljá ẹ̀ńtọ́jú alámúlétí èèyàn ṣùgbọ́n síwájú yẹ ṣé ọ̀rọ̀ fún ẹni tí kèé ṣe mùsùlùmí tí ó wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn àbí téèyàn jọ nìkan kọ́ sọ wípé èèyàn lẹ́tọ̀ọ́ láti tà á àfi tó bá ṣe wípé èèyàn sọ fóun téèyàn bá sọ fóun òun ló lẹ́tọ̀ọ́. a rí nínú àwọn onímọ̀ tó sọ pé yálà kẹfìrí ni o àbí mùsùlùmí ọlẹ́tọ̀ hakoye ìyẹn ni ashufa torí pé ànábi wa muhammed sallallahu alayhi wa sallam ní tó sọ ní pé tí wọ́n sọ nípa rẹ̀ ní pé kọ́dọ̀ bí ṣufa ti fi kúlì máa lam yuqsam fa in wọ́pọ̀ àti lùdúd àwòsọ̀rọ̀ fàtẹ̀ tóró fàlẹ̀ ṣufa nítorí ànábì wí ni pé àbí ìdájọ́ ànábì sọ́lọ́lá àlùwọ̀sẹ́lẹ̀ ò ní pé ṣófà ó wà fún gbogbo nǹkan tí mo bá ti pè é láì ṣàlàyé sẹ́ni ẹ jẹ́ mùsùlùmí ni àbí ọ jẹ́ kẹfìrí ìyẹn fàtúmọ̀já sí pé apá kan wo ní mímọ̀ ọ lọ sí pé kẹfìrí náà ní hako àṣùfà ṣùgbọ́n lọ́dọ̀ ìyẹn ogunlọ́gọ̀ àwọn onímọ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn hanabila àwọn gbà yí pé ẹni tó ní hako ṣufa ìlẹ́tọ̀ sí nǹkan ju ẹlòmíì lọ láti rà òun náà ni mùsùlùmí ìyẹn ni pé tí mùsùlùmí bá ní dúkìá tó wà lẹ́gbẹ̀ẹ́ kẹfìrí kọ̀wá bùkátà sí kọ́ sọ fún un síwájú kí ó tó tà á torí pé mùsùlùmí àyè kẹfìrí ọ̀lẹ́tọ̀ láti jẹ gàba lérí dúkìá rẹ̀ torí pé ìjẹ gàba ọ wà níbi ìtumọ̀ ìjẹ gàba wà níbi àlámàrí yìí kí ló fi wà ń bẹ̀ ni pé tí ẹni yẹn bá tà á láì gbàyọ̀ǹda lọ́dọ̀ ẹnì kejì rẹ̀ ẹni yẹn ọ̀lẹ́tọ̀ láti gbá padà by force pé òun ló ń lẹ́tọ̀ sí láti tà kẹfìrí ò sì lẹ́tọ̀ rú nǹkan yìí lọ́dọ̀ mùsùlùmí kọ́sọ́ yìí pé òun ló ń lẹ́tọ̀ọ́ sí nǹkan ju ẹlòmíì lọ tí wọ́n wàá gbà á pẹ̀lú agbára ọlọ́run bá sọ pé afẹ́mẹ̀nkánà mọ̀mìnán kàmẹ̀nkánà fàṣẹ́kọ̀ so kọ̀rọ̀rùn bí ìbéèrè ni ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ni pé kọ̀rọ̀rùn ká fi múmìnì wé kẹfẹ́rẹ́ ìyẹ́fà tó sí pé ẹni tí ó lẹ́tọ̀ọ́ sí nǹkan yìí náà lẹ́ni tó bá jẹ́ mùsùlùmí òun náà ló sì fi súnmọ́ jù torí pé gẹ́gẹ́ bí tí a sọ ìjìbáàrú wà ń bẹ̀ nǹkan tá à ń pè ní pé èèyàn ẹ̀ǹfọ́sì ẹ̀ lérí nǹkan tí ọ̀fẹ́ sí ọ wà níbẹ̀ irú yẹn sì ní kì ṣe nǹkan tá a lè fún kẹfìrí lérí mùsùlùmí torí pé bí sọ́tọ̀ díẹ̀ ọ wà nínú rẹ̀ iṣu míì. onigbe ní pé tó ọmọ èké ń kọ́ èèyàn nílẹ̀ ọmọ èké mi náà wà nílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yẹn ṣé ọrọ̀rùn fún yẹn láti tà á láì gbàyọ̀ǹda ọmọdé yẹn bí ọmọ ọdún márùn-ún nísìn ọmọ mi àmọ́ jogún dúkìá lọ́wọ́ òbí rẹ̀ ó jogún rẹ̀ pé dúkìá sọ̀rọ̀ ọ̀run kéèyàn ta dúkìá rẹ̀ láì sọ fún ọmọ eke yẹ pẹ̀lú pé ọmọ eke kù ni tí a bá wo èyí tó hàn nínú ọ̀rọ̀ anábìwa muhammed sallallahu alayhi wa sallam ó ní pé aṣọ́fà àtúnfẹ́ kó lé ṣírkin fi ardin awurabuin awuha ete pé ìlẹ́tọ̀ nǹkan ju ẹlòmíì lọ láti rà yọ wà ọwọ́ amẹ́ńṣà àwọn nǹkan tí yọ wà fún láì sọ pé sàdáyẹrí sọmíkì lẹ́ńtò ní dúkìá yẹ àbí àgbàlagbà ìyẹn kan tó fi já sí pé ṣé abáníká wo bí gbólóǹsẹ̀wá látọ̀dọ̀ anábìwá muhammed sọ́lọ́lá àlùsọ́lá tí ó sì sàdáyẹrí àgbàlagbà sí ọmíkì èyí tó súnmọ́ náà ni wípé èèyàn lè ta dúkìá rẹ̀ kódà kó ṣe pé ọmíkì ló ní dúkìá tọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ èèyàn. ìbáàjọ́ ọmọ ọdún kankan àwa lè béèrè pé sọ̀rọ̀ ọ̀rùn láti gbà yọ̀ǹda lọ́dọ̀ ọmọ ike ńgbò sí pé ọmọ ọdún kan ní ọmọ ọdún méjì bó ló ti fẹ́ rọrùn nígbà mo fẹ́ ta dúkìá mi kí wọ́n sọ pé màá gbà yọ̀ǹda lọ́dọ̀ ọmọ ọdún méjì àbọ̀nù ọdún mẹ́ta tá a bá sọ pé èèyàn gbà yọ̀ǹda báyìí kò túmọ̀ sí pé ọ̀dọ̀ yẹ gangan láti gbà yọ̀ǹda bí kò sí pé ẹni tó jẹ́ ọmọ yẹ yálà òbí rẹ̀ ọ wà láyé ní o àbí àwọn tó jẹ alásùnmọ́ rẹ̀ tó ti gbé a ní mójútó so kéèyàn tó lè ta dúkìá tó wà lẹ́gbẹ̀ẹ́ dúkìá ọmọ yẹ èèyàn gbọ́dọ̀ lọ fi tó àwọn tí ó ń gba ọmọ yẹ tọ́jú yálà ní bí àbúrò bàbá rẹ̀ àbẹ́gbọ́n bàbá rẹ̀ àbí bàbá rẹ̀ gẹ́gẹ́ torí pé ó lè jogun dúkìá yàtọ̀ sí ọ̀dọ̀ bàbá rẹ̀ so èèyàn gbọ́dọ̀ lọ fi tó wọn létí pé ọfẹ́ ta dúkìá yìí láì sí bẹ́ẹ̀ èèyàn tàpá sí òfin ànábì wa muhammed sallallahu alayhi wa sallam ó nìyẹn sẹ́yìn ọba tí wá síbẹ̀ ọmọ yẹn náà lẹ́tọ̀ọ́ sí pé kó béèrè fẹ́tọ̀ rẹ̀ ṣùgbọ́n tí ọba béèrè òun náà lẹ́ńtọ́ jẹ́ wọ̀líyò rẹ̀ alágbàtọ́ rẹ̀ ìyẹn ni gbogbo èyí ẹ̀tọ́ tí sẹ̀rí àbá ti fílẹ̀ àbí tó fi rinlẹ̀ fún ẹni tí ò tí ì bàlágà tí ò tí ì dákàmà ẹni tí yóò máa dúró nípò rẹ̀ òun náà lẹni tí ọjà ẹni tí mójútó lára iṣu míì tó tún jẹ mẹ ilé èyí tí a sì sọ yìí òun ni ogunlọ́gùn àwọn onímọ̀ òun ni wọ́n mú báyìí pé wọ́n ṣe àfitì sọ́dọ̀ àbótọ́ pé bọ́yọ̀ sọ nǹkan tí ó yàtọ̀ sí ọ̀rọ̀ tí a wúyè ṣùgbọ́n èyí tó jàjù ni pé èyí tó tẹ̀sùn wọn òun náà ni pé yálà ọmọ eke lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ èèyàn tí dúkìá rẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn ni o àbí àgbàlagbà ni o ìyọ̀ǹda gbọ́dọ̀ wá síwájú kéèyàn ó tó ta dúkìá yẹ akálàṣe tọ́ba ṣe pé ọmọ eke èèyàn lọ bá ẹni tó jẹ alámúlétì àbí ẹni tí ń jẹ wọ̀léyò rẹ̀ tí ń gbà á tọ́jú. iṣu mi tuntun jẹ mẹ́ eléyìí òun ni ẹni tó jẹ́ wèrè wèrè lè ní dúkìá síwájú kó tó ya wèrè kódà nígbà tó ya wèrè ó lè ní dúkìá nípa yí pé bóyá òbí rẹ̀ kú lápèjúwe àbí ó jogún ẹ̀gbọ́n rẹ̀ ṣé ọ rọrùn láti gbàyọ̀ǹda lọ́dọ̀ tiẹ̀ náà síwájú kéèyàn tó ta dúkìá èèyàn tó wà pẹ̀lú ẹ̀ èyí tó súnmọ́ òun náà ni pé ìyẹn náà kò sí yàtọ̀ ń bẹ̀ sí ọmọ eke gẹ́gẹ́ bí ọmọ eke ò sí ní làákàyè láti béèrè fẹ́tọ̀ bẹ́ẹ̀ náà lọ́jọ́ sí pé wèrè ò ní làákàyè láti béèrè fún ẹ̀tọ́ rẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ ní tá a sọ nípa tọmọ eke òun náà ni ọjẹ́mọ́ ti ẹ̀ńtọ́jẹ́ wèrè ẹn tí ọ̀njẹ́ alámòójútó rẹ̀ nígbà tó fi wà nípò wèrè yẹ òun náà lèèyàn gbàyànjá lọ́dọ̀ rẹ̀ síwájú kéèyàn ó tó ta dúkìá èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ téèyàn bá ṣe aláìṣe bẹ́ẹ̀ ó lòdì sí nǹkan tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam ti ọsọ tó sì já sí pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tọ́jẹ́ wèrè òun náà láǹfààní láti béèrè fún ẹ̀tọ́ ṣùgbọ́n tí ọba béèrè òun náà lẹ́yìn tí ọjẹ́ wàléyò rẹ̀ iṣu mi òun náà ni ẹ̀ńtọ́jú òkú báwo lélẹ́yìí sì lè wáyé èèyàn méjì wà amro seidu àti khalid lápèjúwe wọ́n jọ ní dúkìá kan náà àbí dúkìá wọn jọ fi ẹ̀gbẹ́ tira wọn seidu wa ta dúkìá rẹ̀ láì sọ fún khalid a sì sọ yí pé nínú sẹ̀ríà khalid láǹfààní láti béèrè fún hakosufa ọlẹ́tọ̀ láti béèrè fún yín pé ilẹ̀ yìí èmi ni mo lẹ́tọ̀ sí ju ẹ̀ńtọ́ wà rà lọ kó sì gbá lọ́wọ́ rẹ̀ ń tipá kó sì rà padà dípò kí ẹ̀ńtọ́ wà yẹ kí ọ̀rà ṣùgbọ́n síwájú kí college kó tó béèrè fẹ́tọ̀ yìí ọjọ́ náà bá ń pè ṣé ọ rọrùn fún ẹni tí yóò jogún college kó béèrè fẹ́tọ̀ yìí ẹni tó lẹ̀tọ́ gẹ́gẹ́ ti kú ṣùgbọ́n tí yóò jogún rẹ̀ sì wà ṣé ẹ̀tọ́ tí òkú fílẹ̀ tó jẹ mẹ́rù ẹ̀tọ́ tá a sọ yìí ṣé ó lè jẹ́ ara tí àwọn tó fẹ́ jogún rẹ̀ tó lè jẹ́ ara nǹkan tí ó ṣe wípé yóò jẹ́ tọ̀ fún wa irú iṣu yìí kìí ṣe iṣu ṣúfù ànìkan bẹ́ẹ̀ náà ni kéèyàn rẹ́ǹtì ilé lágbèjìwèé nígbà tó rẹ́ǹtì ilé ó kó àwọn ọmọ ó kó ìyàwó bẹ̀ lọ́wọ́ akó agreement sì ní pé ìparí 2016 olówó ẹ̀ ni yóò di o ṣùgbọ́n ló ti kú yìí tá a bá sọ yìí pé ẹ̀tọ́ rẹ̀ nǹkan tí wọ́n máa jogun ni bí wọ́n ó ṣe jogun dúkìá rẹ̀ bẹ́ẹ̀ náà ni wárásá rẹ̀ àwọn tí wọ́n ó jogun rẹ̀ ó ṣe jogun ẹ̀tọ́ tó ní náà sẹ́gbẹ́ ẹ̀tọ́ tó ní ni kó gbélé yẹ di ìparí ọdún so àwọn onímọ̀ wọ́n sì apẹ̀ ẹnu níbẹ̀ náà tóbi pé iṣu kan ni tó tóbi pé tí òkú bá kú níta àmọ́ ní pé owó rẹ̀ ó ní àwọn tó bá fi lé ojúgun ṣùgbọ́n ṣé hako tó ní náà yẹn ni pé ráyì tiẹ̀ ṣé wọ́n á máa jogún rẹ̀ àbí wọ́n yé jogún rẹ̀ so iṣu kan ni tó ṣe pé ọ̀fẹ́jú lọ́dọ̀ àwọn onímọ̀ ṣùgbọ́n èyí tí alukọ̀rọ́fù sọ tó lè jẹ́ bí píríncípù fún nǹkan yẹn ni pé awòrú ẹ̀tọ́ ti ṣe tọ́ba ṣe pé ẹ̀tọ́ tó ṣe pé ọjẹ́ mọ́ pásánálítì rẹ̀ ó nìkan ó ní ó lè sọ pé mò ń gbádùn ẹ̀tọ́ yìí àbí mi ò gbádùn rẹ̀ òkú èjogún irú ẹ̀tọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tọ́ba ṣe pé ẹ̀tọ́ tí gbogbo èèyàn lè bá láǹfààní sí ni òkú àbí àwọn tí òkú kú fún wọn lẹ́tọ̀ọ́ láti jogún èrò hapu yẹn ìyẹn ni pé bí hapu tó jẹ mọ́ owó ẹ̀tọ́ tó jẹ mọ́ owó tó jẹ mọ́ dúkìá àwọn tí òkú fi ilẹ̀ wọn jogún orú ẹ̀tọ́ bẹ̀ torí pé náà ti súnmọ́ owó irú ẹni tí ṣúfà tá à ń sọ nísìn á rí i pé ẹ̀tọ́ kan ni tó súnmọ́ owó nípa yí yóò padà di owó so ìyẹn kan tó fi já sí pé àwọn onímọ̀ bí wọ́n ṣe ṣe yàpọ̀ ẹnu níbi gbogbo iṣu tó bá rí báyìí bẹ́ẹ̀ náà wọ́n ṣe yàpọ̀ ẹnu níbi iṣu tó ṣe pé ọjẹ́ máa ti ṣúfà tí òkú tó kú síwájú kí ó tó di wípé ó béèrè fún gbóná àwọn onímọ̀ ó pín sí mẹ́ta níbẹ̀ àwọn míì gbà yí pé alùwárátà ẹni tí àwọn tó kù fi ilẹ̀ tí wọ́n fẹ́ jogún rẹ̀ gẹ́gẹ́ bí òkú yẹn ṣe lẹ́tọ̀ọ́ sí ṣúfà bẹ́ẹ̀ náà làwọn tó fi ilẹ̀ náà lẹ́tọ̀ọ́ láti jogún ẹ̀tọ́ yẹn ìyẹn ní ọ̀rọ̀ imam malik àti imam shafi gbólóhùn ẹlẹ́ẹ̀kejì ni pé wọn ò lẹ́tọ̀ọ́ láti jogún ẹ̀ yɛne mete a mo hanafiya mo kɛɛsi sɛ bi isu yi nika gbogbo isu ti mo sɔ ne si báyà bíi pé ìyá rẹ̀ ń tilé àbí kẹ́yìn ó ní so pé mo rajà nísìn kí wọ́n á sọ pé ọjà yìí o mo láǹfààní láti dá padà lẹ́yìn ọjọ́ mẹ́ta tí ọba wù mí mọ́ síwájú kó tó pe ọjọ́ mẹ́ta yẹ òkú ti ẹni ó ti sàlàyé sí ṣe àá sọ pé ẹ̀tọ́ yẹn náà ó wà fún alùwárọ̀sà gbogbo orú iṣu báyìí lọ́dọ̀ àwọn hànàfíyà àwọn gbà yí pé hako èsè nǹkan téèyàn máa jogún ìyẹn ni pé right tó kú tó ní síwájú kó tó kú tó bá ti kú right yẹn náà kú nìyẹn ẹlòmíì ò lè bá jogún ẹ̀ ṣùgbọ́n jùmọ̀ọ́rù lọ́rọ̀ lẹ́mọ̀ èyí tó pọ̀ jù nínú àwọn onímọ̀ àwọn gbà yí pé ẹlòmíì lè jẹ ogún rẹ̀ ìyẹn ló sì fi súnmọ́ jù ìyẹn ni ó fi súnmọ́ jù torí pé àwọn ẹ̀tọ́ kan wà tó ṣe pé ẹ̀tọ́ tó jẹ mọ́ owó ni lára ẹ̀tọ́ tí ò jẹ mọ́ owó ni akọlẹ̀ àdánà lápèjúwe kéèyàn ó ní right láti jásí pé mi ni màá rí ọmọ kan bíi kẹ́nì kó kú nísìn kọ́ á ṣe pé ẹ̀ńtọ́ tún lẹ́tọ̀ọ́ sí kó ṣe pé ẹ̀ńtọ́mọ yẹ fílẹ̀ ẹ̀ńtọ́ lẹ́tọ̀ sí kò ní yọ gbàtọ́ kó náà wá kú tẹ̀lé láìpẹ́ ṣé àwọn tí yóò jogún ẹ̀ńtọ́ lẹ́tọ̀ sí àdánà yẹ àwọn tí yóò jogún ẹ̀ ṣé àwọn náà lẹ́tọ̀ sí ru hako nígbà tó ṣe gbé ẹni wọn òun lọ lẹ́tọ̀ sí tẹ́lẹ̀ ó sì ti kú irú hako yẹn nísìn ẹ̀rí pé kọ̀jẹ́ máa lámẹ̀rí dúkìá so àìtẹ́ máa lámàrí dúkìá yìí ẹ̀fà tó fi já sí pé ìtọ́tẹ̀sùn wọn bẹ̀ ò ní pé àlùwárọ́sà ẹ̀ńtọ́fẹ́ jogún ò ní jogún irú hákù bẹ́ẹ̀ ṣùgbọ́n ìtọ́ bá jẹ mọ́ owó bíi èyí tá a sọ yìí pé èèyàn rẹ̀ǹtì lé síwájú kí owó léèrè tó tán ó kú kọ̀lẹ́tọ̀ lọ́dọ̀ jùmọ̀hórì lọ́rọ̀lẹ́mà ìtọ́pọ̀ nínú àwọn onímọ̀ òun náà ló sì tẹ̀sùn wọn kọ̀lẹ́tọ̀ fún ẹni tó nílé kọjá pé ẹ̀yin kẹ́ ẹ gbalé lọ́wọ́ mi Baba yín lọ́gbalé àbẹ́gbọ́n yín lọ́gbalé ó sì ti kú so ẹ jáde èyí tó kù nínú owó yín ò ní kọ̀lẹ́tọ̀ bẹ́ẹ̀ so àwọn tí òkú fi lẹ̀ yẹ wọ́n lẹ̀tọ́ sí láti lo owó tí ẹni wọn tí tó fi tí ọ̀sán síwájú kú tó di pé ó kú irú ẹ̀ náà ni ti ṣúfà yìí lọ́dọ̀ imam malik àtọ́dọ̀ ṣàfihàn wọ́n lẹ̀tọ́ láti béèrè pé ẹni wá nígbà tó kú síwájú kó tó kú ọlẹ́tọ́ láti béèrè fún ṣúfà pé èmi ni mo lẹ́tọ́ láti ra nǹkan yìí ju ẹni tó wá ara yìí lọ àṣetán láti gba ìtọ́ yẹn ṣùgbọ́n lọ́dọ̀ hànàfíyà gẹ́bí ń ta sọ àwọn gbà yìí pé wọn ò lẹ́tọ́ bẹ́ẹ̀ níbàámu sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀tọ́ míì náà tí wọ́n sọ bẹ́ẹ̀ pé ṣùgbọ́n àwọn hànàbílà tó ń dúpọ̀ yìí pé èyí tó jẹ́ ìpìlẹ̀ lọ́dọ̀ wọn ò pé ẹ̀tọ́ tó kú bá fílẹ̀ tó jẹ mẹ́ẹ̀tọ́ owó ẹni tí òkú fílẹ̀ a máa jogún ẹ̀ ṣùgbọ́n níbi ọ̀rọ̀ yẹn ìyapa díẹ̀ nípa pé àlàyé wà ń bẹ̀ lọ́dọ̀ wọn tó bá ṣe pé síwájú kóòtù òkú tó kú ó ti béèrè fẹ́tọ̀ yẹ ṣùgbọ́n ẹ̀tọ́ yẹ ò tí ì tẹ̀ lọ́ ló kú àwọn gbà yìí pé àlùwáràfà àwọn tó fẹ́ jogún òkú wọ́n lẹ̀tọ́ láti complete nǹkan tó béèrè torí pé ó pilẹ̀ ti béèrè fún síwájú kóòtù òkú tiẹ̀ ṣùgbọ́n tó bá ṣe pé kéèpilẹ̀ tí ìbéèrè fún tó fi kú so nígbà yẹn àwọn tí ó jẹ́ alùwárọ̀fà àwọn tó fẹ́ jogún rẹ̀ wọn ò lẹ́tọ̀ọ́ láti jẹ́ ṣùgbọ́n alqaida alama ètò jẹ́ general principle níbi gbogbo orú nǹkan yìí yálà ṣùfà ni o àbí nǹkan míì ni o ó ní pé ẹ̀tọ́ tó bá ti jẹ mẹ́ẹ̀tọ́ owó ẹni tí òkú bá fi í lẹ̀ ọ́ lẹ́tọ̀ọ́ láti béèrè fún ẹ̀tọ́ yẹn kó ṣe yí pé àwọn ni wọ́n padà jẹ àǹfààní rẹ̀ pẹ̀lú ìyẹn tí zaidu àti khalid tí wọ́n bá jọ ní ilẹ̀ papọ̀ tí zaidu ta tiẹ̀ láyè bọ́ khalidu gbọ́ yálà khalidu béèrè fún ẹ̀tọ́ yẹn àbí kò béèrè fún tí ikú àwọn tí ó jẹ ọmọ khalid wọ́n lè béèrè láti sọ yí pé bàbá àwọn lọ́lẹ́tọ̀ sí láti ra dúkìá tọ̀tà yìí a sì ṣetán láti rà á nípa adìyẹ ẹni tí ó ta wọn àbí ẹni tó ta fún yóò kú lórí ẹ̀ á kó owó tó fi rà á lẹ̀ so ìyẹn ni ó fi súnmọ́ jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ iṣu míì tí ó tún jẹ mọ́ ìyẹn ni wípé algoim ẹni tó travel tí ò sí ń lé sọ́lẹ̀tọ̀ ṣùfà wá lọ síbi járò tí àáfàá mi ń ṣẹlẹ̀ torí pé ibi tá a wáyé yìí ó ní àṣẹfẹ́ àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ ṣẹfẹ́ a ti sọ ìdájọ́ tó rọ̀ mọ́ alimọ̀ṣẹ́fẹ́ a sì ti sọ ìdájọ́ tí ó rọ̀ mọ́ alimọ̀ṣẹ́fẹ́ àlẹ́ àti ṣúfà àgàgà hako ṣúfà àti sọ níjẹ̀dógún ṣùgbọ́n bí táwọn yìí ni àṣẹfẹ́ ẹni tó fẹ́ béèrè fẹ́tọ̀ ṣúfà àwọn amẹ́jẹ̀mú wo ni ọ wà fún a ní pé pẹ̀lú èyí tó tẹ̀sùn wà ó ní pé yọ jẹ́ mùsùlùmí irú ẹni yọ jẹ́ mùsùlùmí kò ní jẹ́ kẹfẹ́ bákan náà ọjà ni o ọjọ́ méje ni o ọláǹfààní sí yẹn ni pé kò sí nínú májẹ̀mú kọjá àgbàlagbà ọjọ́ onílàákàyè ni o kì í so onílàákàyè ni o ọlẹ́tọ̀ sí ìyẹn ni pé kò sí nínú májẹ̀mú kí onílàákàyè ọjẹ́ sẹ̀fíìlù ni o àbí rọ̀ṣìd ìyẹn ni pé ẹ̀ńtọ́ mowó ná tó mojú lè jà tí ò ní kó ntí ọyẹ kọ́ra ní ten naira tí ò ní kú hundred naira lé ńlọ́jẹ́ ni o àbí kèsè òun náà lẹ́tọ̀ọ́ sí wàlíyò rẹ̀ náà ní ọba ní ọba bíra bẹ́ẹ̀ náà ni kò sí nínú májèmú kò sí pé ẹ̀ńtọ́lẹ̀tọ́ yẹ òun gẹ́gẹ́ ti kú ẹ̀ńtí ọjẹ́ ọmọlóòkú ìlọ́fẹ́ béèrè fún a ní pé ìtọ́tẹ̀sùn wọn ni pé ẹ̀ńtọ́jẹ́ ọmọlóòkú tó kù fílẹ̀ òun náà lẹ́tọ̀ọ́ láti béèrè fún yàtọ̀ síyùn gbogbo àwọn nǹkan tí òkú bá filẹ̀ nínú ẹ̀tọ́ tó jẹmọ́ owó iná ló ṣe pé ọmọ lóòkú àbí ẹni tó kù filẹ̀ tó fẹ́ jogún rẹ̀ wọ́n lẹ́tọ̀ láti láti béèrè ibi tá a wá wà nísìnyí àlùkọ́ ẹ̀ ṣé mọ́jẹ̀mú ni kó ṣe pé ẹni tó fẹ́ béèrè fẹ́tọ̀ ṣúfà kọ́ wà níbẹ̀ ńgbà tí ẹni rẹ̀ fi tà á àbí kọ́dà kọ́ wà ní ìrìn àjò èyí tí ọ̀rọ̀ anẹ́bí wa muhammed sallallahu alayhi wa sallam tó gbé wa níbi pé kìí ṣe májèmú kéèyàn wà ní kódà kéèyàn wà àárín àjò ẹ̀tọ́ yẹn sì wà fún un ẹni anẹ́bí wa muhammed sallallahu alayhi wa sallam ló fi sọ pé dá jáàrù dá àhàkù bì dá wàlàwùkánà bọ̀ ibà yóò ń tábàrù bíi wàlàwùkánà bọ̀ ibà ìdàkánà tọ̀rì kúkú má ẹni tó múlé tìyàn ọlẹ́tọ̀ sí ṣófà tó yìí máa fẹ́ ta nkankan àti sàlàyé ẹ̀ náà jẹ́ ìdógún síwájú kó tó lè ta nkankan nínú dúkìá rẹ̀ ẹni tó kọ́kọ́ lẹ́tọ̀ sí jù òun náà lẹ́ni tó wà pẹ̀lú ẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ a sì ti sọ hikma tí ọ wà bẹ́ẹ̀ náà láì ṣe bẹ́ẹ̀ ẹni yẹ ṣẹ̀rí àfúnlẹ́tọ̀ wípé èmi mọ lẹ́tọ̀ sí kẹyìn fàbítálì èmi ni màá rà àníbi muhammed sallallahu alayhi wa sallam wá fi kún yí pé ọwọ́ wà àárín àjò kò sí níbẹ̀ nígbà tó fi ń tà iye ò túmọ̀ sí pé ẹ̀tọ́ rẹ ti sàkọ́tọ̀ pé ẹ̀tọ́ rẹ ti ó ti bọ́ fún un rárá ó fi retí ẹ̀ tí ọba dé àbí kọ́kọ́ rẹ̀ ìgbà tó tẹ̀ ayé rọrùn nísìn pé wọ́n fẹ́ yìí o so ní interest tọ́ba sọ pé kò ní interest nínú ẹ̀ àti pé lè ṣùgbọ́n tó bá sọ pé òun ní interest gbàyẹ ni ó tó lè ta ìyẹn ni èyí táwọn àáfà àpanukọ̀ lé lórí pé tí ẹni tó jẹ́ arìnrìn àjò tí ọ̀bá mọ̀ téèyàn fi talẹ̀ ọlẹ́tọ̀ ní gbogbo ìgbà tó bá dé láti sọ pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí òun ọ̀fẹ́ rí òun lòun ọ̀rà dúkìá yẹ ọlẹ́tọ̀ bẹ́ẹ̀ ìyẹn pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ níbàámu sí ọ̀rọ̀ ànábìwá muhammad sallallahu alayhi wa sallam tá sọ tán sí i ṣùgbọ́n bí ìyapa ẹnu wà ní pé ọ wà ní kano àbọ̀wà lamẹ́ríkà àbọ̀wà london lágbèjúwe dúkìá rẹ̀ sì wà pẹ̀lẹ́ lómìn ẹni tí dúkìá rẹ̀ wà pẹ̀lú rẹ̀ yẹ ọkọ̀ rẹ̀ wípé mo fẹ́ ta dúkìá mi o ṣé o ní interest láti ra nǹkan yìí àbí o ní interest kọ̀ wá sàn gangan àbí ọ sọ pé màá padà má gbé kọ̀ wá sọ nǹkan kan oṣù kan oṣù méjì oṣù mẹ́ta bí ẹni tí ó ní dúkìá bó ti gbé tàǹtì ẹ̀ nígbà tó pé dúkìá rẹ̀ gan náà àwọn ike sẹ̀rí àkànṣe ike ọ̀gbọ́dọ̀ ta àfikọ́ sọ fún ẹni tí ọ wà lẹ́gbẹ̀ẹ́ àbí tẹ́jọ ní ibẹ̀ yẹn làwọn onímọ̀ ti ṣèyàpọ̀ ẹnu torí pé ó ti mà ṣùgbọ́n kò sí tó fi yé wa yí pé sọ fẹ́ rà á àbí kò fẹ́ rà á ṣùgbọ́n ó ti mà àwọn míì gbà yí pé ìgbà tó ti lè mọ̀ yẹn tí ò ti béèrè fún khalas ẹ̀tọ́ yẹn ti ó ti kú òfin kọ̀lẹ́tọ̀ sí má so ẹni yóò retí ẹ̀ níwọ̀n àbá tó fi lè fún lẹ́sìn bí ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin ọjọ́ márùn nínú àádà tí ọba ti fèsì ẹni yẹn lẹ́tọ̀ láti ta dúkìá rẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn oní apá kan onímọ̀ àwọn gbà yí pé lóporó gbàtà àbá tí rí nǹkan tí ó sọ fún wa pé kò ní interest nínú rẹ̀ ẹni yóò tí ì lè ta torí pé dídákẹ́ rẹ̀ ò túmọ̀ sí pé kọ̀fẹ́ gbẹ̀jọ́ ẹ̀ afọ́ padà sí àlàyé yẹ ìyẹn fà lóyá sí pé a lò lára di ìgbà tí afọ́ àbá sàlàyé ṣùgbọ́n èyí tí afa mẹ́ṣà rahmatullahi alayhi ó ń ga ní wàláàdì járe ṣùfàtún àwòmáwò ẹn tó jẹ́ alámúlétí èèyàn lọ́dọ̀ imam malik àti jùmùhúrù lọ́rọ̀lẹ́mà àwọn gbà yí pé kọ̀ lẹ́tọ̀ọ́ pàṣẹ yí pé èmi mọ lẹ́tọ̀ọ́ sí dúkìá yìí láti rà kọ̀ lẹ́tọ̀ọ́ ẹn tó lẹ́tọ̀ọ́ ẹrú ẹ̀ òun lẹ́ntẹ́ èèyàn jọ jẹ́ pátínà tó ṣe yí pé èèyàn jọ ní dúkìá ni. Dúkìá, tí ò sì sẹ́nu àlá wípé tí ẹ̀ ní tèmi ní bí kéèyàn ọjọ́ jogún papọ̀ ẹbí ń ta àṣàlàyé ń jẹ dógún ẹ̀gbọ́n méjì àbúrò àtẹ̀gbọ́n wọn jọ jogún ọlẹ̀ kí wá síwájú kí wọ́n tó pin pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ tẹ́nìkan bá ta tiẹ̀ ẹnì kejì ọ̀làǹfààní láti béèrè ẹ̀tọ́ ṣùfà ṣùgbọ́n bí àlàyé wà ní pé tí wọ́n bá ti pe sọ̀fíọ̀ tí ó pin pé apá odò ó ní tiẹ̀ apá òkè odò ó ní tiẹ̀ nígbà wọn kò sí ṣúfà mi ìyẹn ni ọ̀rọ̀ èyí tó pọ̀ jù nínú àwọn onímọ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn hànàfíà àwọn a sì ti sàlàyé pé ẹ̀rí wọn tó clear òun náà ni ọ̀rọ̀ anábì wa muhammed sallallahu alayhi wa sallam tó sọ pé tí wọ́n sọ pé jabir ọmọ abdallah wọn ni pé kọ́dọ̀ nàbí sallallahu alayhi wa sallam bẹ̀ ṣúfà ti fi kúlì máa lam yóò sàn fàyídà وصرفت torok fala ṣufa yẹni pé tẹnu àlá bá ti fojú hàn tí ó ń kálukú ti mọ ọ̀nà rẹ̀ pé ọ̀nà tó wọn máa bá wọ dúkìá tó ní eléyìí ti mọ ẹnu ọ̀nà tiẹ̀ náà pé ọ̀nà tó wọn máa bá wọ dúkìá òun kò sí ti jẹ́ ṣufa mọ́ ẹ̀rí jùmùhúrò lùlọ́mọ́ òun ṣùgbọ́n àwọn àhànàfíyà ẹ̀rí tí wọ́n lérí pé wọ́n ti pin àbí wọn ò pin lókòrò ìgbà tí wọ́n bá sì ń ti alámúlétí ara wọn ẹni ẹ̀ sì lẹ́tọ̀ ẹ̀ ìní gbólọ́ ànábì sọ́lọ́lá àlọ́sẹ́lẹ̀ tó fẹsẹ̀ rìn rẹ̀ pé jẹ́rù dẹ́ àhákòbè dẹ́ nínú ẹgbẹ́ wa mi aljẹ́rù àhákòbè sákòbè ẹni tó jẹ́ alámúlétí èèyàn aládùúgbò èèyàn tí èèyàn jọ pààlà tí èèyàn jọ wà papọ̀ ó lọ́lẹ̀tọ̀ sí dúkìá tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nígbà tí ì ẹ̀fẹ̀ hadithi yẹ ó clear gbónú ẹlẹ́kẹta tọ́jú riwaya lọ́dọ̀ imam ahmed ń sì ní sheikh al-islam rahmatulah alayhi ibn taymiya ló mú tí wọ́n bá pin tí nǹkan kan sì tún pa wọ́n pọ̀ tí a jọ ní bí kó ṣe pé ńgbà wọn pin tán kànga kan tún wà láàrin ilẹ̀ tó ṣe pé wọ́n jọ ní ni wọ́n jọ ń claim ẹ̀ ní àbí ọ̀nà kan náà ni wọ́n jọ ń bá wọ ilé ara wọn àbórí ilé ara wọn ìtumọ̀ ni pé wọ́n pin ṣùgbọ́n nǹkan kan sì tún pa wọ́n pọ̀ tí wọ́n jọ ní yálà lọ́nà àbí nínú nǹkan àgbafẹ́ bíi kànga àbí wájú ìta ọ̀pá wọn pọ̀ sheikul islam gbà wípé ẹ̀ńtọ́ wà nírú kò yẹ ó sì lẹ́tọ̀ọ́ sí ṣùfọ́n kí ló torí pé anábìwá muhammad sallallahu alayhi wa sallam níparí hadith mo mú wá tán wọ́n sọ pé jaaru daar axaqu bidaa yuntadaru bihi walaw kaana gọ'iba idà kaana tariiquhu ma waaxida lókùrọ̀gbà tó ju ọ̀nà tí wọ́n bá wọ ilé ara wọn àkórí ilé ara wọn ó sì jẹ́ nǹkan kan náà àti pé nǹkan míì sì tó ti pa wọ́n pọ̀ náà nìyẹn kódà kó ṣe pé ẹnu àlẹ́ ń kálukú ó fi ojú hàn gẹ́bí ń ta aṣọ níjẹ̀dógún ìyẹn ló súnmọ́ jù torí pé ẹni téèyàn jọ múlé tirè èèyàn téèyàn jọ wà papọ̀ tí wàhálà bá ṣẹlẹ̀ sẹ́yìn kò ní ọkọ̀ọ̀kọ́ mọ̀ sí òun náà ni ó sì kọ́kọ́ dà sí so tí àǹfààní bá ṣẹlẹ̀ náà hekima tó wà nbẹ náà táǹfààní bá ṣẹlẹ̀ òun náà lọ yẹ ọ kọ́kọ́ jẹ ẹ̀tọ́ rẹ̀ ju ẹlòmíì lọ kódà ẹ̀ńtọ́ jẹ́ gbẹ̀yìn àbábúrú èèyàn ibi tó rí ọ wà kò ní nílapa pẹ̀lú wàhálà ayẹ tó ẹni tí ó súnmọ́ èèyàn ó ní ọ̀kọ̀ọ̀kọ́ forí ko ní síwájú kẹ́ni tó jẹ́ fámílì èèyàn kó tó wá máa kó tó máa dé ẹlẹ́ẹ̀kejì ní pé ìbálòpọ̀ àwọn èèyàn yapa síra wọn ẹlòmíì wà ìbálòpọ̀ ẹ̀dá ẹ̀ẹ́ka fún aládùúgbò rẹ ẹlòmíì sì wà ẹ̀ẹ́ka àbámẹ́ ìgbẹ́ ẹ̀bá gbé kí ẹjọ́ jẹ́ aládùúgbò ìyẹ́fà tíṣẹ̀rẹ́ àfi fún ẹni tí ọ wà pẹ̀lú èèyàn ní choice láti ṣẹ̀ṣà ṣé ẹni tó fẹ́ wá ara dúkìá yìí tí ó máa wà lẹ́gbẹ̀ẹ́ mi tá a jọ máa jẹ́ aládùúgbò ṣé mo nífẹ̀ẹ́ sí àbí mi ò nífẹ̀ẹ́ sí so hikma kejì so tó wá sí pé èèyàn ò nífẹ̀ẹ́ sí ọ̀nà téèyàn fi lè ṣe dọ́fọ̀ dọ́rà rẹ̀ láti lè mú dọ́rà rẹ̀ kò ní pé ok nígbà tó ti nífẹ̀ẹ́ sí kọ́ wá jẹ́ aládùúgbò pẹ̀lú ẹ̀ dúkìá tọ́ra afún ọlẹ́tọ̀ọ́ kọ́ ọ̀rá kò kówó lẹ̀ kó sì pé ìwọ lọ́ọ̀rà á sì rí i pé hikma méjèèjì tá a sọ yìí wisdom méjèèjì tá a sọ yìí yálà èèyàn ni o àbọ̀jẹ́ èèyàn ni o a rí pé ọ wà fún àwọn méjèèjì náà ìyẹn fẹ́ sí pé ni pé èèyàn jẹ́ pátínà àbí kì ṣe pátínà lókòrógbà téèyàn bá ti jọ jẹ́ alámúlétí ara èèyàn téèyàn jọ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ẹni yẹn lọ́lẹ́tọ̀ọ́ sí dúkìá ju ẹlòmíì ti ń lárojú gbànà tó ṣe pé ó lè rọrùn ká ṣe pé ẹni yẹn ti mà ó ní táwọn èèyàn máa ṣe bóyá tí wọ́n fẹ́ talẹ̀ àbẹ́ tí wọ́n fẹ́ talẹ̀ ẹ̀rí pé wọ́n kọ́ fọ̀sẹ̀ lápèjúwe tó ti kọ́ tẹni sì wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bá ti mà pé ọkọ̀ bẹ́ẹ̀ ó ti di mímọ̀ fún náà nìyẹn kìí sọ̀rọ̀ yẹn ni pé kọ́sẹ̀ lọ bá lé pé mo fẹ́ ta dúkìá ọwọ́ kó náà ti rí fọ̀sẹ̀ ó yàn pé a fẹ́ tanú ọ láti kílèmù ẹ̀tọ́ ẹ̀ pé èmi ni màá èmi ni màá rà àwọn àlebèrè yìí pé nígbà tá a sọ pé ẹ̀ńtọ́ jẹ́ alámúlétí èèyàn náà tí èsì pátínà ọlẹ́tọ̀ ru ẹ̀tọ́ yẹ alámúlétí kìí ṣe ọkọ kìí ṣe méjì ẹlòmíì lè wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ẹlòmíì lè wà lẹ́gbẹ̀ẹ́ òsì ẹlòmíì lè ta ló fẹ́ ni àwọn hànàfíyà sàlàyé léyìí náà ẹni rẹ̀ bá súnmọ́ jù tẹnu ọ̀nà rẹ̀ súnmọ́ jù lọ á rí i pé ẹni pẹ̀lú a lè fi irú ẹni tílé rẹ̀ wà wájú èèyàn àbí tílé rẹ̀ wà wájú èèyàn tí a bá fẹ́ fi ẹ̀tọ́ ṣúfà nílẹ̀ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn tá a bá sọ pé a tó jọ wà lẹ́gbẹ̀ẹ́ ìkan wà lẹ́gbẹ̀ẹ́ kìnní ìkan wà lẹ́gbẹ̀ẹ́ kejì ìkan wà lẹ́yìn ilẹ̀kùn wọn yóò súnmọ́ jura wọn lọ́tẹ̀ bá wọn ìyẹn ni pé àbáwọlé ẹni tó fẹ́ tàǹkẹ́ nìyí ẹ̀ńtọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún rẹ̀ àbáwọlé tiẹ̀ ni ẹ̀ńtọ́ wà lẹ́gbẹ̀ẹ́ sí àbáwọlé rẹ̀ tẹ́ ẹ bá wọ̀n á àbáwọlé ẹnìkan ó súnmọ́ ju ẹnìkan lọ ìyẹn ni pé alámọ̀rẹ́ ètò simple ni àrùn ojú sì ni kìí ṣe àrùn mú àwo ta ló sún mẹ́niyẹ jù ẹni tó súnmọ́ jù ńlá sọ yìí pé òun lọ́lẹ́tọ̀ sí ṣófà ju àwọn míì lọ bó tilẹ̀ já sí pé tí ẹni tí wọ́n jọ ní dúkìá bá jọ wà ṣẹ̀ríkù yẹn ní ọ́ láǹfààní sí ju ẹni tó jẹ́ járù tá a bá tún wá rí járù tí wọ́n tún pẹka járù ni ọ́ lẹ́tọ̀ sí ju àbí járù tí ilẹ̀kùnlé rẹ̀ bá súnmọ́ jù àbáwọlé rẹ̀ bá súnmọ́ jù ni ọ́ lẹ́tọ̀ sí ju ẹni tí ilẹ̀kùnlé rẹ̀ jìnà so bí ó ṣe wà ní títò nìyẹn ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ lẹ́tọ̀ọ́ níbàámu sí ọ̀rọ̀ àwọn alahànàfíyà òun ni ẹni tó jẹ́ partner tí àjọ jẹ́ partner tó sì pé a ní àjọ ní dúkìá o tẹnu àlàkàkùn sí tí ọba sí yan ẹni tí wọ́n jọ fẹ̀gẹ́ ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí wọ́n bá tún wá pọ̀ á wàá wo tálẹ́ǹtì ilẹ̀kùn ló súnmọ́ ju jù sí ẹni tó fẹ́ tàǹkà wọ́lá lè jẹ́ rí ṣùfàtún àwọn ọmọ wòhì bẹ̀gẹ́ yẹrẹ tàwé dín wọ́lá yẹrẹ tẹ̀jẹ̀ nígbàtí àfàpà tí ó parí mẹ́jẹ̀mú tó wà fún ẹ tí a fẹ́ sọ fún yí pé ìwọ lọ lẹ́tọ̀ọ́ tí sẹ̀rí àgbí ẹ̀tọ́ ṣúfà tó parí ẹ̀ ó wá fẹ́ ṣàlàyé ojúpànà tí dúkìá fi máa lọ sọ́dọ̀ ẹnìkan sọ́dọ̀ ẹnìkan ṣé gbogbo ẹ̀ náà ní ṣúfà wà kò lè yé zaidu àti khalid wọ́n jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn zaidu wá kú sẹ́yìn pé ẹni tí ó padà máa ní dúkìá ni àwọn àlùwárọ̀sà bí ọmọ rẹ̀ lápẹ̀jùwe ṣé kọ́lídù láǹfààní láti sọ yìí pé ẹni tó wà pẹ̀lú mi ni bàbá yín olóṣì ti kúyè ẹ̀yin ò tún lè jogún ẹ̀ èmi ni màá ra dúkìá o bẹ̀tẹ̀fà ìlẹ̀ òlàmà pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ kọ̀lẹ́tọ̀ bẹ̀ ṣúfà òdì bẹ̀ wọn torí pé dúkìá lọ sọ́dọ̀ àwọn yẹ à ń tọ̀rí kékeré àlè ẹ̀rẹ́fẹ̀ẹ́ ọlọsọdọ wọn lójúpànà kí wọn jogún ẹ kìí ṣe pé lójúpànà pé bàbá wọn ta dúkìá fẹnìkan tọjú ajínigbé so láì ní ìyapa ẹnu kankan lọ́dọ̀ àwọn onímọ̀ kọ́lídùú ọ̀láǹfààní àti sọ yìí pé dúkìá tó kù lọ́dọ̀ bàbá yín sọ́dọ̀ yìí mo fẹ́ gba ẹ̀tọ́ ṣúfà bẹ̀ là ṣùgbọ́n bí ọ̀rọ̀ wà ní pé tó pé bàbá wọn ọta dúkìá yẹ jáde àbó gbọ́nyàn ibi ọ̀rọ̀ wà ní káwa mọ ní sísẹ̀ntẹ̀lé dúkìá ọmọ shift lọ́dọ̀ ẹnìkan lọ sọ́dọ̀ ẹlòmíì pẹ̀lú akid contract èmi sì wà tí ò ní ní contract kankan nínú tí ò ní ní akidu nù ojú pẹ́na ìpín àkọ́kọ́ ni èyí tó wá ní akidu nínú kó ní tó ní contract nínú pé mo fẹ́ tà mo fẹ́ rà tó ní nínú ìmí ìwà tó ṣe pé ì máa ń lọ bí iwad pẹ̀lú wípé ẹnìkan ní òfin nǹkan lẹ̀ ẹnìkan tí òfin nǹkan lẹ̀ ìmí ìsìnwà tó ṣe pé bìdú ní iwad ìmí ìwà tó ṣe pé yọ lọ ẹni yẹn láì fi kankan fi mọ̀kọ́bílì rẹ̀ kó lè clear èyí tó ṣe wípé ì máa ń lọ pẹ̀lú tí kò ní kọ́ńtrákìtì nínú olàgbé ní kérésì pẹ̀lú ogun sẹ́gbẹ́ kò sí kọ́ńtrákìtì kankan láàrin òkú àtọ́mẹ̀ pé dúkìá mi nínú tó kú bá ti kú kọ̀ lẹ́nu kankan níbi dúkìá mọ́ dúkìá yẹ tilkọ̀ iyan automatically ó ti lọ sọ́dọ̀ àwọn tí ó jogún ẹ̀ ìgbà tá a ṣe kó ti lọ sọ́dọ̀ wọn tó bá wu ẹlòmíì nínú wọn ó lè sọ pé ẹ̀yin àbúrò mi mo fún yín dúkìá yìí ó bùn ni kìí ṣe pé ọ̀lẹ́tọ̀ sí ó ti lẹ́tọ̀ sí ó ti di tiẹ̀ ìní a fi máa ń pè ní wípé tàmálùkù ìtùbárí ntí ó wọnú ownership èèyàn yálà òfin ọkọ̀ ìjọ tí ẹ̀ ń tọ́ lẹ́tọ̀ọ́ tọ́ lẹ́tọ̀ọ́ láti jogún ẹ̀ bá ti kú òní dúkìá rẹ̀ ti ló ti nípe nú dúkìá rẹ̀ tí ó sì sẹ́ni kankan tó lè yọkù àfi tọ́ba sí pé sẹ̀rí àti pé irúfẹ́ ẹni báyìí ọlẹ́tọ̀ sí ogún dòdò ṣùgbọ́n kò lè jogún bí kò sí pé òun lọ́pa àbíkọ́jẹ́rú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. irú èétọ́ jẹ́ akọ ìjìbárí yẹ tí máa ń lọ sọ́dọ̀ ẹlòmíì láì sí kọ́ńtrákìtì kankan níbẹ̀ gẹ́bí ń tà sọ pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ kò sí ṣúfà mẹ́rin káwá bọ́ síbi abala kejì èyí tó ní kọ́ńtrákìtì nínú a ní pé yẹn náà pín sí méjì èyí tó ṣe pé pẹ̀lú pé èèyàn fi nǹkan rọ́pò nǹkan ẹni èmi sì wà tó ṣe pé kò ní ìfi nǹkan rọ́pò nǹkan èwo ni ò ní ìfi nǹkan rọ́pò nǹkan ò ní bíi hibà àbí sọ́dákọ̀ yẹn ni pé khalidu àti zaidu jọ wà papọ̀ zaidu wò yí pé amro miski kò lówó lọ àbí ọjẹ́ ọ̀rẹ́ rẹ̀ ọwọ́ àwò pé dúkìá àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ khalid òun bún amro sẹ́yìn pé dúkìá kúò lọ́dọ̀ zayidu sọ́dọ̀ amru ṣé pẹ̀lú pé amru kó nǹkan kan lẹ̀ ni kò kó nǹkan kan lẹ̀ ọ lọ sọ́dọ̀ rẹ̀ lọ́fẹ̀ẹ́ zayidu fìtá lọ rẹ̀ ni ṣé khalidu láǹfààní kó béèrè ṣùfà mẹ́wọ̀ torí pé ẹni tí ń bọ̀ wá bá tí wọ́n padà máa jọ jẹ́ pátínà àbí tí wọ́n jọ máa jẹ́ alámúlétì nísìn dúkìá ọ lọ sọ́dọ̀ rẹ̀ pẹ̀lú pẹ̀lú rírà àbí títà àlàyé ń bọ̀ ṣùgbọ́n ẹ̀ tó ṣe pé pẹ̀lú iwad òun náà pín sí méjì ìmọ̀ iwad àǹtọ̀rí kìlbẹ̀ àbí àǹtọ̀rí gẹ́rẹ̀lbẹ̀ ìmọ̀ kó ṣe pé zaidu tá a mú wá níbi àpèjúwe zaidu àti khalid zaidu sọ fún amru pé mo fẹ́ talẹ̀ mi ní one million amru sì kò wúlẹ̀ sẹ́gbẹ́ amru kò nǹkan kan lẹ̀ tí í sowó ọ̀nà kanu ọ̀nà míì òní kó se pé iwájú níbẹ̀ kìí se pẹ̀lú thamen pẹ̀lú nǹkan míì ni zaidu ọ̀fẹ́fẹ́ fatima fatima sọ pé wọ́n gba one million zaidu ò sì ní one million lọ àgbà nítorí ó fi máa tárara òun nílẹ̀ kan tó wọ́ọ̀tì one million so ó ṣetán láti gbà fatima ló ń gbà láti gbà sẹ́yìn fatima ti di ẹni tó ní dúkìá nísìn zaidu kò ní máa òun àti khalidu wọn sì jọ wà papọ̀ tá a bá wò ó fatima ò kówó kankan lẹ̀ ṣùgbọ́n fíìmù kọ́bílì náà ni ó fi wọ́n fi nǹkan jìrọ̀ nǹkan náà ni márùn ló di ilẹ̀ òótọ́ ni kì í ṣe pé fatima kówó lẹ̀ ṣùgbọ́n òun náà fi rìn ilé láti fẹ́ zayidu pẹ̀lú kó fi ilẹ̀ rẹ̀ tọ́jú wọn mílíọ̀nù kó fi ilẹ̀ lójú pẹ́ẹ́nẹ́mì bíi kí zayidu ọ̀pa èèyàn amru kí wọ́n sọ ní xatọ́ àd kí wọ́n sọ pé àwọn gba ràkúnmí hundred zaidu sọ pé òun ò ní ràkúnmí lọ ṣùgbọ́n ò ní ilẹ̀ tó tó ràkúnmí hundred kò sí gángan ambu sì ṣetán láti gbà á sẹ́yìn pé ambu jẹ́ orí ilẹ̀ àbí ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ họ́lídù pẹ̀lú ìfi nǹkan rọ́pò nǹkan ni ṣùgbọ́n kìí sí pé owó wà bẹ́ẹ̀ mo rò kó ti ń sìn so káwá mú un níkọ̀ọ̀kan nídàájọ́ a sọ wípé èyí tó lọ sọ́dọ̀ ẹlòmíì pẹ̀lógún èyẹ pẹ̀lú àpanupọ̀ onímọ̀ kò sí wípé ṣúfà wà bẹ̀ ṣùgbọ́n èyí tó lọ sọ́dọ̀ ẹlòmíì tí èyí ṣe contract tí èyí ṣe àbí tí ó ṣe pé contract wà ń bẹ̀ ibẹ̀ yẹn ni àwọn onímọ̀ ti ṣe ìyapa ẹnu lọ́dọ̀ imam malik àti imam ahmed gbogbo dúkìá tó bá lọ sọ́dọ̀ ẹlòmíì tí ìfi nǹkan jìrọ̀ nǹkan bá wà ń bẹ̀ ẹ̀ tọ́ wà lẹ́gbẹ̀ẹ́ onítìyìn ọlẹ́tọ̀ ṣúfà á padà ṣàlàyé rẹ̀ pẹ̀lú àpèjúwe ṣùgbọ́n tó bá lọ sọ́dọ̀ ẹlòmíì pẹ̀lú pé mo kun ọ kò sí ṣúfà mi ọ̀rọ̀ kanu tá a máa pèjúwe wa kọ́ọ̀lù kejì òun ni kọ́ọ̀lù imam shafi'i òun gbà wípé gbólóhùn imam shafi ráyò imam shafi tí dúkìá bá lọ sọ́dọ̀ ẹlòmíì pẹ̀lú contract yálà ó kówó lẹ̀ ní o àbí ààbùn lọ́fẹ̀ẹ́ ní o ṣúfà wà mẹ́ àlàyé rẹ̀ ni wọ́n padà yé pẹ̀lú àpèjúwe mọ́tíwábọ̀ ẹlẹ́ẹ̀kẹta oní ti imam abu hanifa òun gbà wípé tí dúkìá bá lọ sẹ́dọ̀ ẹlòmíì pẹ̀lú pé èèyàn tàá oníṣúfà wà mí ṣùgbọ́n tí dúkìá bá lọ sọ́dọ̀ ẹlòmíì pẹ̀lú kókun àbó fi nǹkan jìrọ nǹkan míì bíi ti fatima àti sẹ́dù tá a sọ nísìn kò sí ṣúfà mi kó lè clear síwájú ká tó mẹ́rin wá ìyàtọ̀ tó wà láàrin ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ni pé lọ́dọ̀ imam shafi tí zaidu àti khalid bá jọ wà tí zaidu bá ta dúkìá rẹ̀ fẹ́ lòmíì khalidu ni ẹ̀tọ́ ṣúfà tọ́ba fún ẹlòmíì kọ́lídù ní ẹ̀tọ́ ṣúfà tó gun tí ò gbowó ìyẹn ni mọ́tàbù imam ṣàfi ṣùgbọ́n lọ́dọ̀ imam abu hanifa òní wípé tọ́ba sọ pé zayidu ọba tà fẹ́ lòmíì ṣúfà wà mẹ́ fún khalid ṣùgbọ́n tí ìbá ṣe pọ́tà tọ́ka fi nǹkan jìrọ̀ nǹkan nípa wípé mo fẹ́ fi ọ mi ò sì lówó lọ gbálẹ̀ sẹ́yìn pé ẹni tó fẹ́ fi òkú kankan lẹ̀ ọ̀yẹ́ kó fi rẹ̀ lẹ̀ láti fẹ̀ ni àbí ọ̀daràn ó sì fi lẹ̀ rẹ̀ tán sẹ́yìn kó fi lẹ̀ rẹ̀ ó fi dípò nkankan ni ọwọ́ pé ìfi dípò nǹkan wà ń bẹ̀ lọ́dọ̀ àbú hanifa ṣúfà ò sí bẹ̀ èyí tí ṣúfà wà ń bẹ̀ ni pé ọ̀tá ṣùgbọ́n lọ́dọ̀ imam malik àti imam ahmed tí ìfi nǹkan dípò nǹkan ìfi nǹkan jìrọ nǹkan bá ti wà yálà pẹ̀lú títà ni o àbí pẹ̀lú pé mo fẹ́ fi ọ ni ò lówó lọ àbí ọ̀daràn dípò kó sanwó ó fi dúkìá rẹ̀ lẹ̀ ṣófà wà bẹ̀. ẹ̀rí imam ṣàfi lérí wípé gbogbo ojúpẹ̀nà tí kọ́ńtrákìtì àbí tí dúkìá bá gbà dọ́dọ̀ èèyàn tó bá ti já pé lójúpẹ̀nà kọ́ńtrákìtì ni yálà ó ni o àbófin kankan lẹ̀ ni o ṣúfà wà ń bẹ̀ òun ni hikma tá sọ tán wisdom tá a sọ tán torí pé wisdom tó wà bí tá a fi fún ẹ tó jẹ́ pátánà èèyàn àbí <coughs> alámúlétí èèyàn tá a fi fún ní ṣúfà ó ní ìnira tó lè rí lọ́dún ẹ̀ tí ń bọ̀ tẹ̀gbá ti sọ yẹ níjẹ̀dógún a ti sọ lónìí náà ìnira yẹ kọ̀ wá sí wípé kò lè ṣẹlẹ̀ gẹ́gẹ́ ṣe lè ṣẹlẹ̀ pẹ̀lú wípé nǹkan èèyàn pẹ̀lú pé èèyàn rà àbí nǹkan pẹ̀lú wípé abùn gbogbo ojúpọ̀nà ló lè wá ọwọ́ wípé ẹlòmíì sá ti ń bọ̀ ojúpọ̀nà torí ọgbà wá ìnira yóò ṣẹlẹ̀ tí ìnira ti ṣẹlẹ̀ tá a hikma wisdom tó wà kí ṣúfọ̀ wà òun náà ní kó sí pé ẹni tí ń bọ̀ kéèyàn ọmọ nífẹ̀ẹ́ sí i láti lè múnira yẹ kó òun náà la fi fún ṣúfà á sí pé a ní wòye sí ojúpànà tó gbàdé má sọ́sà ti dé àbí ò ti dé ó ti di járù ẹni yẹ ó ti di alámúlétí ẹni yẹ àbí kò ti dé àbí kò ti dá ọwọ́ yìí kò ti dáhùn ẹni yẹ ti ní hako ṣúfà fàbítálí lọ́dọ̀ imam ṣàfihàn irú khalidu nísìnyí yóò sọ fún zaidu tí wọ́n bùn nílẹ̀ pé ilẹ̀ tí wọ́n bùn ọ yìí ẹgbẹ́ mi lọ́wà mo sì nífẹ̀ẹ́ sí láti rà á nípa àjẹ eléyìí ilẹ̀ yìí á lọ wá á lọ fálù rẹ̀ èló lọ́jẹ́ wọ́n ní one million one million ní ìrẹ tí wọ́n bùn nílẹ̀ gbà kọ́ lọ wálẹ̀ síbòmí mo rò pé ti yé nísìn ọ̀rọ̀ imam shafi nìyẹn tọ́ba sọ pé à nǹkan owó kankan lẹ̀ ó bùn mi nì no àní ìfẹ́ rí ọ lẹ́gbẹ̀ẹ́ mi ìfẹ́ kájọ jẹ́ alámúlétí ara wa ẹ rí i pé ẹ̀rí imam shafi ó ti clear nísìn nípa yìí pé ó dìrọ̀ mọ́ kíni ó dìrọ̀ mọ́ hikma tó wà ń bi ṣòfà ṣùgbọ́n ẹ̀rí imam abu hanifa tó sọ yìí pé tí dúkìá bá lọ sọ́dọ̀ amru pẹ̀lú títà nìkan ni. ọgbàrá lé dọ́hìrù nas èyí tó fojú wà nínú ọ̀rọ̀ ànábì wa muhammed sallallahu alayhi wa sallam torí pa ànábì sọ yìí pé aṣọ́fà tó fi kúlè ṣírkì fi ardin àwòrọ́bùin àwòhà ètè láàyè sùlùkù àyè bíyà ẹ̀wọ̀n kan láàyè sùlùkù àyè bíyà hàtà yà hù hàtà yà yàrìdọ̀ fàyà fúnà àwòyàdà ìtànàbì sọ ni pé. kọ̀lẹ́tọ̀ fún áńyẹ̀ bí a kọ́ta dúkìá rẹ̀ àtàyà ọ̀rẹ́dọ̀ aláṣẹ̀rí kìí títí tí ó fi sọ fún ẹni tí àjọ jẹ́ pátá ìgbé òun fẹ́ tà á tí a bá wòye sí gbólọ̀ yẹ a rí pé títà wà mẹ́ ìyẹn lọ́fà tí imam ṣàfi fi sọ yìí eh, imam eh, abu hanifa fi sọ yìí pé títà nìkan lọ bá lọ tí ambu bá dórí ilẹ̀ pẹ̀lú pé wọ́n tà fún iye tí wọ́n rí kọ́ tà á ẹ̀ kọ́lídù láǹfààní láti sọ yìí pé ìfẹ́ rí ọ pẹ̀lú mi owó ni owó tó fi rà ó nìyí máa lọ ṣùgbọ́n tó bá sẹ́yìn pé amru dórí ilẹ̀ pẹ̀lú wípé zayidu ọ̀pá èèyàn rẹ̀ mistakenly ó sì lóun fẹ́ gba ọgọ́rùn-ún ràkúnmí kò sì ní lọ́wọ́ sì nílẹ̀ tí ó lè ka ló fi dórí ilẹ̀ lọ́dọ̀ ìmáàmù abu hanifa Eh, kọ́lídù ọ̀láǹfààní láti béèrè fún ṣúfà kí ló fà á torí pé kò sí títà rírà ń bẹ̀ kò sí sale níbẹ̀ ṣùgbọ́n imam malik imam malik ẹ̀rí tiwọn ó ní pé ó wà nínú hadith yẹn pé láyé sùlùkù àyẹ̀bí kò lẹ́tọ̀ sí kọ́tà ṣùgbọ́n títà kìí sùn gan ni góńgóri àlámẹ̀rí mi kò sí pé ìfi nǹkan jìrọ nǹkan wà níbẹ̀ yálà pẹ̀lú wípé ó kówó lẹ̀ láti rà ló fi dórí ilẹ̀ àbí ó fi nǹkan jìrọ nǹkan pẹ̀lú ẹni yẹ ìtumọ̀ kan náà ni ní tí ó jò clear anabi wa muhammed sallallahu alayhi wa sallam nínú tí wọ́n gbà wá lọ́dọ̀ rẹ̀ ni pé naha ambe ilagara gbogbo tí risk bá ti wà ń bẹ̀ ṣé yóò jẹ́rìí àbí ò Muhammad Sallallahu àníbi wa muhammed ó sọ fún ayé pé a gbọ́dọ̀ dédìé ṣùgbọ́n bẹ́ẹ̀ wò lànàbí pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ gọ́rọ̀ gẹ́gẹ́ bó ṣe wà nínú tí ó ní lapalára bẹ́ẹ̀ sale bẹ́ẹ̀ náà ni ó ní lapalára ìjára rentage àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so nígbà tá a bá ti tàmásísákà tí a bá ti gbára lé tó hàn nínú násùnbì asekebi ti ṣúfà náà a ní gbára lè e. èyí tó ni ọ̀rọ̀ imam malik àti imam ahmed Pe tí dúkìá bá lọ sọ́dọ̀ ẹ̀ tí ń bọ̀ pẹ̀lú pọ́ra ni o àbí ó fi nǹkan jìrọ̀ nǹkan pẹ̀lú ẹniyẹni o ẹ̀tọ́ wà pẹ̀lú rẹ̀ ó ní ẹ̀tọ́ sí ṣúfà torí pé bíbun bíbun ìyẹn ó lè wà nípò alẹ́hẹ́rì òun náà súnmọ́ péyàn jogún nǹkan lọ́fẹ̀ẹ́ ọ̀rọ̀ yẹn ló súnmọ́ jù èyí tẹ̀lé nínú ọ̀rọ̀ ni ọ̀rọ̀ imam shafi torí pé ẹni tí ń bọ̀ nísìnyí tí wọ́n fún ní nǹkan lọ́fẹ̀ẹ́ tẹ́ni ẹ bá sọ fún yín pé mi ò fẹ́ ìbágbé rẹ̀ ilẹ̀ yìí ti ẹ̀ bùn ọ́ one million ni tá a bá ní ká wo bílẹ̀ ṣe rí ládùúgbò yìí one million ní máa lọ ṣé hasara kankan wà mẹ́ fún kò sí strategy kankan mẹ́ fún torí pé wọ́n pilẹ̀ fún lọ́fẹ̀ẹ́ ni ó sì ti di owó máa lọ hasara tó lè wà hasara díẹ̀ ni torí pé ó ṣeéṣe kó náà nífẹ̀ẹ́ síbi tí ilẹ̀ yẹn wà mo rò pé gẹ́tì sí ṣùgbọ́n hasara yẹ kéré so shortage yẹ kéré yẹ fàyọ yá sí pé tá a bá tún ní ká wo ọ̀rọ̀ tó tún súnmọ́ jù òun náà ni ọ̀rọ̀ imam shafi so pẹ̀lú wípé kò sí násù kan tọ́ kò sí tẹ́ksì kan nínú quran àbí sunna níbi wa muhammad sallallahu alayhi wa sallam tọ́ sọ ìdájọ́ nǹkan yìí gbàǹbélé tí imam ọ̀rọ̀ imam malik àbí ọ̀rọ̀ imam shafi ó súnmọ́ jù ṣùgbọ́n ọ̀rọ̀ tí imam abu hanifa ìyẹn ló jìnà jù torí pé kò sí yàtọ̀ láàrin pé ẹni yìí ó kówó lẹ̀ àbí ó fi nǹkan rọ́pò nǹkan míì fún ni so kò sí àtọ̀ mbẹ́ nínú sẹ̀ríà tá a bá sì wò gẹ́bí tá a sọ ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam àwọn hanafiya ń wọ sọ yí pé gọ́rọ́rù tó ń ti báyà yí pé nù bẹ́ẹ̀rù ló ti wá so nínú sẹ́ẹ̀lì ló ti wá ń wọ sọ yí pé kò sí nínú nǹkan mi nígbà àwọn àbá sọ yí pé kò sí nínú nǹkan mi àti pé ṣúfà náà kò sí àtọ̀ mbẹ́ so èyí tó sàsùnmọ́ ó ní ọ̀rọ̀ imam malik àti imam ahmed èyí tó súnmọ́ tẹ̀lé o ní ọ̀rọ̀ imam àṣàfẹ́ torí pé hasara tó lè wà ń bẹ̀ níbi ọ̀rọ̀ ti shortage tó lè wà ń bẹ̀ níbi ọ̀rọ̀ ti imam ṣàfi ó kéré <coughs> torí pé dúkìá dọ́dọ̀ ẹnìyẹn lọ́fẹ̀ẹ́ ni ó sì ti di owó ọ̀wọ́ yí pé ọ̀pọ̀ ọ̀pọ̀ ọgbà ló ṣe pé tírù nǹkan yẹn bá wà lọ́dún èèyàn ẹ̀rí pé èèyàn ò ní fẹ́ tètè tà níta lè sọ pé shortage tí ó lè wà ń bẹ̀ fún ọlọ́wàá rẹ̀. ولا لجار شفعة أو ما وهب بغير تعويض ولا إرث التجب أو قابل القسمة أو منقول أو ساكت مع علمه كالحول etí àfa àbọ̀sínísìn onígbé ṣúfà yìí ṣe láíláí ẹ̀tọ́ yìí kìí ṣe ẹ̀tọ́ láíláí bí kò ṣe pé ẹ̀tọ́ tó ṣe yí pé o ní tọ́ọ̀bá ti béèrè fún ní gbèdéke ìgbà kan ó ti lọ nìyẹn torí pé tá a bá sọ pé ẹ̀tọ́ láéláé sẹ́yìn pé ìnira la fẹ́ mú kúò fún ẹ̀tọ́ jí alásùnmọ́ tó a bá tún wá fi ilẹ̀ fún yóò tún fi nira kan alhajinabi outsider tó ń wá ara nǹkan nígbà tá a bá sọ pé ẹ̀tọ́ rẹ̀ ọmọ wà fún láéláé ìyẹn lọ́fàá ló wá pé àwọn àfà wọ́n sàlàyé mosquitote hadha alhaq kí ni nǹkan tó lè bi ẹ̀tọ́ yìí kí ni nǹkan tó lè bi wọ́ àfààní pé lára tó lè bi wọ́ ni kọ́bìlì kìsìmà nígbà tí zaidu ta ilẹ̀ rẹ̀ jáde fún amru khalidu ọwọ́ sọ fún amru tọ́ra wípé pátínà mi ó ti ta ìpín tiẹ̀ jẹ́ ká pin báyìí sọ pé kò sí pínpín tẹ́lẹ̀ jẹ́ ká pin ọwọ́ yìí kò ti gbà láti pin òun ìtumọ̀ ẹni kò ti yọ́nu sí kínní ó ti yọnu sí kọ́ wà pẹ̀lú ẹ̀ tọ́ba ti lè ṣe báwọn kọ̀ lẹ́tọ̀ọ́ lẹ́yìn wọ́ ọ̀rẹ́ yìí kọ́ sọ pé ìbágbé èrè ò ti àájá sọ̀n pé mo pilẹ̀ lẹ́tọ̀ọ́ kí n lé ọ tẹ́lẹ̀ mo ṣetán láti lé ọ báyìí là ó ti ṣàkọ́tọ̀ ẹ̀tọ́ yẹ ti ó ti lọ kí lọ́fà torí pé ńgbà tí amúrò dé kò béèrè ẹ̀tọ́ rẹ̀ òun náà gbà láti pín dúkìá ní pé ẹnu àlàyé jẹ́ ká ṣe é nígbà tó ti lè gba ohun ìtumọ̀ ẹni kò ti yọnu ọ̀kọ́bìlì kìsìmẹ̀tì àwọn mọ̀nkúùlì àfa tó fi kún bí báyìí pé ó ti sọ lọ tẹ́lẹ̀ mọ̀nkúùlì tọ́ba sọ pé dúkìá yẹn tó ṣe é shift ni a ti ṣàlàyé ẹ̀ ní kò sí akóṣùfàmẹ̀ bíi kéèyàn ọjọ́ ni mọ́tò kéèyàn ọjọ́ ni mọ́tò ń sìn èèyàn jọ bọ́yá mọ́tò yẹn jẹ́ one million sẹ́ǹkì mọ́tò ní tó ṣe é shift ni yàtọ̀ sílé àbílé ọjẹ àbí shop ọjẹ one million èmi ní five hundred thousand òun náà ní five hundred thousand sẹ́ńkà jọ nínìyẹn ẹ tọ́jẹ́ partner mi yẹ ọ̀lẹ́tọ̀ láti ta ìpín rẹ̀ jáde títí tí ó fi sọ fún mi pé òun fẹ́ tà á ṣé màá kó five hundred tòun lẹ̀ kó di tèmi yányá ṣùgbọ́n kọ́kàn lọ gbé ẹnìkan dé pé mo ti tà fún lágbájá ìwà àti ìjọ ni partner báyìí nínú sẹ̀ríà lọ́dọ̀ ní ọ̀dọ̀ jùmọ̀ ó lẹ́mọ̀ connect to bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ ibn hasmi rahmatulah ali gẹ́bí n ta ṣàlàyé ní ìjẹ́ẹ̀dógún òun náà sì ni ìtú sheikh islam rahmatulah ali mú ṣùfà wà bí gbogbo nǹkan yálà ń tó ṣe é shift ni o àbí tí ò ṣe é shift torí pé ìnira tó wà bí ní tí ò ṣe é shift náà ló wà bí tó ṣe é shift ẹlòmíì ìbálòpọ̀ rẹ̀ nígbà tí ẹ bá jọ jẹ́ partner kò ní da kò ní tẹ́ èèyàn lọ́rùn so ìnira yẹn náà ọ wà níbi irú nǹkan bẹ́ẹ̀ bíi mọ́tò àbí bíi àwọn nǹkan míì ìyẹn fàtẹ́mi já sí pé ètò tẹ̀sùn wọn ò ní gbé yálà kò ṣe shift ni o àbí kò ṣe shift tọ́ ẹ ìwọ àtẹ̀yìn bá jọ ní mọ́tò lápèjúwe abẹ́ẹ̀jọ ní kọ̀mpútà ó lè ta ìpín tiẹ̀ níbẹ̀ títí tó fi sọ fún ẹ̀ńtọ́jẹ́ pátánà rẹ pé ọ̀fẹ́ ta tiẹ̀ tọ́ba gbà láti ra òun lọ́lẹ́tọ̀ sí tí ọba ṣetán láti ra sípò lè tà fún ẹlòmíì àwọn kábìlì kìsìmẹ̀tì àwọn mọ̀nkúlì àwọn sáàkìtìn máa ilmìhì kàlẹ̀ hàwùlẹ̀ lárojú pẹ̀nà tí ẹ̀tọ́ yẹn tún fi máa ń bọ́ fún yàn ó ní pé zaidu ta dúkìá tó wà lẹ́gbẹ̀ẹ́ khalid khalid wà ń wòran kọ̀sán gangan ó sì mọ̀ ikú ti ta á kò sì sọ fún apple tọ́ta fún yín pé ẹ̀tọ́ mi nìkan yìí láti rà tó fi à lọ bí ọdún kan lẹ́yìn ọdún kan láṣọ pé ilẹ̀ tó ti rà ní january ọdún tó lọ mọ lẹ́tọ̀ ṣẹ̀rí àfúnmi lẹ́tọ̀ láti sọ pé ìfiọ́ lórí ilẹ̀ kí n kówó tó fi rà kí n kúlé ọlọ́ ṣùgbọ́n mi ò béèrè gbà nísìmọ̀ fẹ́ béèrè lọ́dọ̀ imam malik tó sì á pé òun lọ̀rọ̀ àwọn àfáà náà kọ̀lẹ́tọ̀ máa torí pé ń wòran àfi tọ́ba ṣe kọjá arìnrìn àjò tá a ti ṣàlàyé lọ tọ́ba já arìnrìn àjò ètò tẹ̀sùn wọn ni pé nígbà tó bá dé ó sì lẹ́tọ̀ọ́ àpò rẹ̀ tí ọba sí nǹkan tó fojú hàn wípé kọ̀sọ́ ipò òun ò béèrè fẹ́tọ̀ àwòhá tẹ̀rẹ̀ là ákìdí kàrọ́ ìlẹ̀lbẹ̀nà lára ń títún máa bí ẹ̀tọ́ yìí wó fún yàn tí èjẹ́kẹ̀yàn ó ní àǹfààní sí máa ó ní pé ìgbà wọn ṣe àgbímẹ́ǹtì ilẹ̀ òǹgá jẹ́lẹ́rìí ìgbà zaidu tó jẹ́ alámúlétí rẹ̀ àbí pátínà rẹ̀ tó ń ta ilẹ̀ fún amú òǹgá gán ṣẹlẹ́rìí kò sì sọ̀rọ̀ yìí pé òun fẹ́ ṣe kíni òun fẹ́ béèrè fẹ́ tọ̀ lóporógbà tó ti wà ń bẹ̀ gbà wọ́n ta tí ó sọ̀rọ̀ lẹ́yìn ìwọ́ ọ̀rẹ́ yìí kò lẹ́tọ̀ àti béèrè fún bẹ́ẹ̀ náà wà ní kàrọ́ ilẹ̀ bínà wàlàhádìmí kàṣàhàrẹ́ ní ma ánìwòl gínà sẹ́yìn pé bí àkọ́kọ́ ọmọ àti pé afun lọ́dún kan ìyẹn tó bá ṣe pé ẹniyẹ ò se nǹkan kan sórí rẹ̀ ṣùgbọ́n ọmọ ìbí ẹlòmíì ti wá ara nì ẹniyẹ ò se sí kọ̀sán kò se ọkọ̀ sẹ́ fi ilẹ̀ bẹ́ẹ̀ afun níbi ọdún kan kó fi béèrè fẹ́tọ̀ ẹ̀ tí ọba béèrè láàrin ọdún kan ẹ̀tọ́ yẹn ti ó ti ṣubú ṣùgbọ́n èyí tó wà nísìn ní wípé ẹ̀ ń tọ́ra kò filẹ̀ ẹlẹ̀ òun bẹ̀rẹ̀ sí wógi ọ bẹ̀rẹ̀ sí kọ̀ǹkanlé kò sí sọ gángan bí oṣù méjì lẹ́yìn oṣù méjì lásán yìí pé àbóṣù mẹ́ta lásán yìí pé a kí ló ń se lórí ilẹ̀ mo ti ra ọkàn ni o so màá béèrè fún ẹ̀tọ́ mi lórí ilẹ̀ torí pé sẹ̀ríà gbà yìí pé mi mọ lẹ́tọ̀ọ́ sí jù á sọ fún yìí pé. òótọ́ lọ lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n ẹ̀tọ́ yẹ sákọ̀tọ̀ ó ti jábọ́ kí lọ́ fà á torí pé ò béèrè fún ó sì ń wò ó ti fi ń kọ́lé ti fi ń sẹ́ko ti fi ń wógi ti fi ń wúlẹ̀ ó wí gàgà bíi oṣù méjì kò sì sí nǹkan kan tó bá ń nẹ̀fọ́ bíi pé ọwà lẹ́wọ̀n àbọ̀ wà ní rìn àjò ló fi sọ yìí pé káṣà ní màá gbìnà ìyẹn ni pé kò sí tó nẹ̀fọ́ láti béèrè fẹ́tọ́ ẹ̀ àìsí nǹkan kan tó hànà fún yẹ tẹ́ni tó sì ralẹ̀ tóun ṣiṣẹ́ lérí ẹ̀ fún bí oṣù méjì tí ó sọ̀rọ̀ ẹ̀tọ́ yẹ ti ó ti jábọ́ sọ̀kọ̀ láǹfààní sí ma. àwòkọ́ sàmà ṣẹ̀fí àmàlà kò àwòbáà àwòmínì kò ṣàrọ̀ àwòkútàrọ̀. pẹ̀lú tí ẹ̀tọ́ ṣòfò àtúnfi máa jábọ́ ni pé kọ́ sàmà ṣẹ̀fí à nígbà tí amboralẹ̀ fún rẹ̀ lọ́wọ́ bá Khalid pé mo ti ralẹ̀ yìí o mo sì fẹ́ ká pín kẹnu àlò fojú hàn dáadáa òun náà sì gbà bẹ́ẹ̀ khalas lẹ́yìn ọ̀rẹ́ yìí ọ̀lẹ́tọ̀ láti béèrè fẹ́tọ̀ wá torí pé gbígbà pé kí wọ́n jọ pínlẹ̀ yẹ tíbi ìtàkọ́kọ́ òun lọ́mọ̀ọ́mọ̀ sọ ṣùgbọ́n lẹ́yìn ẹ̀ ń tọ́ra lẹ̀ lọ́mọ̀ọ́mọ̀ sọ pé mo fẹ́ kájọ pín ilẹ̀ kó ní ẹnu ààlà tó clear lókòrógbà tó ti gbàgbé àkọ́kọ́ lẹ́yìn ọ̀rẹ́ yìí kọ̀lẹ́tọ̀ láti béèrè fún ẹ̀tọ́ mọ́ yẹn ni pé ẹ̀tọ́ yẹ ṣé alal fawri ni àbí alal tarọ́ọ̀kì lọ́dọ̀ jùmọ̀ọ́rọ̀ lẹ́ọ̀lẹ́mà àwọn gbà yí pé kíákíá lèyàn gbọ́dọ̀ béèrè fẹ́tọ̀ ṣùgbọ́n lọ́dọ̀ imam malik tí à ń sàlàyé rẹ̀ nísìn alal tarọ́ọ̀kì ni ṣùgbọ́n kì í tún sí láíláí ìyẹn ni pé a ní sọ fún yín pé lójú ẹsẹ̀ tó mọ̀ kó ṣe kí ni kó béèrè fẹ́tọ̀ ẹ̀ ṣùgbọ́n a fún ní gbèdéke ìgbà díẹ̀ téèyàn fi máa béèrè fẹ́tọ̀ èèyàn tí ọba ti béèrè falas àwọn gbèdéke yẹ òun là fà wá sàlàyé bíi ká fún lọ́dún kan nípa yìí pé ó rí pé ẹ ti ralẹ̀ ṣùgbọ́n ẹni yóò tí sìn kankan á fún bíi ọdún kan tí ọba béèrè fún láàrin ọdún kan ó ti ṣàkọ́tọ̀ ṣùgbọ́n lọ́dọ̀ imam ṣàfi àtàwọn míì àwọn gbà yí pé kò sí ti jí ọdún kan ijó ti mọ̀ tí ọba ti béèrè fún khalas ṣùgbọ́n ètò tẹ̀sùn ò ní ọ̀rọ̀ imam malik tán ṣàlàyé wípé kèé sojú ẹsẹ̀ lọ́jọ́ náà yẹ kó béèrè kèé sì sí láíláí torí pé nira wà bí ká sọ pé láíláí ṣùgbọ́n tá a bá ṣe pé ẹni yẹn ti ń sẹ́kọ̀ọ́ ó ti ń gégi á fún ní bí oṣù méjì oṣù mẹ́ta tí ọba béèrè fẹ́tọ̀ rẹ̀ ẹ̀tọ́ yẹn ti ṣèkéde ó ti kú òfò nìyẹn lára rẹ̀ náà wá ní ọ̀kọ́ sẹmẹsẹ̀fì àmàlàkùsọ̀rọ̀ ẹ̀ ń tọ́ra yìí pé jẹ́ àjọ pín lókòrò ògbà tí ó ti gba khalas ẹ̀tọ́ rẹ̀ ti bọ́ ọ̀kọ́ sẹmẹsẹ̀fì àmàlàkùsọ̀rọ̀ àwòbáà àwòmínú òṣàrà àwòtárọ̀ àwòbáà àbí khalid nígbà tí zaidu ta ilẹ̀ rẹ̀ fún amru òun náà tún wá sọ fún amru yìí pé èyí tó kù yìí èmi mọ́ ni sọ fẹ́ rà má òun gangan ló tún sọ fún amru yìí ṣé yọ ọ̀rà lẹ̀ tiẹ̀ náà má àbí amru gan sọ fún yín mo ti ra lẹ̀ zaidu tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ síwọ náà fẹ́ torí plọ́ọ̀tì tí mo níjì mẹ́wàá ni márùn-ún ni ti sẹ́yìdù márùn tiẹ̀ sẹ́wọ́n náà ta márùn tiẹ̀ náà òun náà sọ pé mọ́ta nígbà wàá gbà láti tà tán lẹ́yìn ọ̀rẹ́ yìí lásán pé òun ò tiẹ̀ tà mọ́ kódà márùn ètò ti rà tẹ́lẹ̀ ètò gbà ìfọ̀ lówó rẹ̀ kọ́lẹ́tọ̀ rẹ̀ mọ́ kí ló fà á tọrọ náà ti gbà láti ta tiẹ̀ náà gbígbà láti ta tiẹ̀ ń ó túmọ̀ sí pé ọ̀fẹ́ béèrè fẹ́tọ̀ ẹ̀ àbí tí ó ra ilẹ̀ ọ̀tá fún zaidu padà sẹ́yìn sọ pé zaidu lọ́talẹ̀ fún amru kọ́lídù padà wá tó lọ bá amru wípé ọ̀ra ilẹ̀ yìí ṣùgbọ́n mo fẹ́ rà á nítubí nùbí láìsí kọ́fẹ́ béèrè fẹ́tọ̀ ẹ̀tọ́ rẹ ti ṣubú ìdúnàdúrà bí wọ́n ṣe rà lókùn kí lọ́ wà ìyàtọ̀ wo lọ́ wà mí kó béèrè fẹ́tọ̀ àti kọ́ wà mí tọ́ wà mí kó sẹ́ kó ń fẹ́ rà á lọ́wọ́ ambo ìyàtọ̀ wà mẹ́ sẹ́yìn ta sọlọ́njẹ́ lógo ni pé tọ́ bá fẹ́ béèrè fẹ́tọ̀ rẹ̀ iye tí amúrú ra lè ti ṣe one million náà ló ní oko lẹ̀ kò ní lé kò ní dé ṣùgbọ́n tó bá sọ yìí pé òun fẹ́ rà á tó mú ẹ̀tọ́ rẹ̀ kó mẹ́ ambo lẹ́tọ̀ láti sọ yìí pé one point two ló ń fẹ́ ló ń fẹ́ rà ló ń fẹ́ tà fún un sẹ́rí pé yàtọ̀ ti wà mbẹ́ yàtọ̀ wà mí kó béèrè fẹ́tọ̀ tiẹ̀ gẹ́gẹ́ yìí pé èmi mọ lẹ́tọ̀ kan yìí gba wọ́n mi lè wọ́n lọ yàtọ̀ sí pé mo fẹ́ rà á tọ́ba ti sẹ́ pọ̀ fẹ́ rà á àti pé ìdúnàdúrà mi nù ẹni yẹn lè pè one point two ẹni yẹn sì lè pè nine hundred bọ́ba ṣe lọ́kì àbí ká sọ yìí pé òun gangan ló tiẹ̀ tó ra dúkìá yẹ lọ́wọ́ ẹni tí ọjẹ́ amlo awekutaro àbí nígbà tí ambu sẹ́gbẹ́ plọ́tì mẹ́wàá làgbé tọ́ra ti plọ́tì márùn-ún ti zaidu tán plọ́tì márùn-ún ti khalidu kù ọwọ́ àlọ́ bá khalidu yìí pé mi ò ṣetán láti ra plọ́tì márùn-ún tiẹ̀ mo fẹ́ kó o fi rẹ́ǹtì fún mi márùn-ún yìí mo ti rà márùn-ún mo fẹ́ kó o fi rẹ́ǹtì ẹ kó lísì ẹ̀ fún mi kó ṣe yí pé màá fún ọ ní owó ti bí ọdún mẹ́wàá kìí ṣe mi mo ní ṣùgbọ́n màá máa lò fún bí ọdún mẹ́wàá àbí ogún ọdún owó nìyí ó sì gbà bẹ́ẹ̀ nígbà bẹ́ẹ̀ tó gbà bẹ́ẹ̀ ọ̀hún ìtumọ̀ ni pé kò fẹ́ béèrè fún ẹ̀tọ́ rẹ̀ sókísà ni pé àwọn onímọ̀ wọ́n sì yàpọ̀ ẹnu nípa yìí pé hapò ṣúfà dá ń ṣàlàyé rẹ̀ yìí ṣé ọ̀ràn ẹ̀yàn ni kéèyàn ó béèrè fún lójú ẹsẹ̀ àbí ìgbà ìlọ́lára wà níbẹ̀ lọ́dọ̀ imam shafi àtàwọn míì àwọn gbà yí pé ọ̀ràn yẹn ni kó béèrè fún lójú ẹsẹ̀ tí ọba ti béèrè lójú ẹsẹ̀ khalas ẹ̀tọ́ yẹn ti jábọ́ nù ṣùgbọ́n lọ́dọ̀ imam malik òun gbà yí pé kìí sọ̀ràn yẹn ni kó béèrè fún lójú ẹsẹ̀ ṣùgbọ́n kìí tún ṣe láíláí àwọn tí ẹ̀tọ́ yẹn fi lè má jẹ tiẹ̀ mọ́ òun náà ní nǹkan tí àáfà ṣe àlàyé wọn níwọ̀n àbá níta ṣàlàyé nínú ṣúfà yìí ó jẹ́ pé wáyé pé sharia islam sharia kan tó ṣe pé ọ ṣàlàyé gbogbo nǹkan kò sí nǹkan tí ó fi ilẹ̀ tí ọ ṣàlàyé yálà nínú ìbálòpọ̀ ọmọnìyàn sọ́lọ̀ ni àbí ìbálòpọ̀ ara wa sára wa pàtàkì jùlọ nípa nǹkan tí ọjẹ́ mọ́ dúkìá tá a bá sì wo ẹ̀tọ́ tí sẹ̀ríà fi rinlẹ̀ yìí a rí i pé sẹ̀ríà nìkan ló yanrantí ni ló múrú ẹ̀tọ́ bẹ́ẹ̀ wá torí pé ọlọ́run ọba ó ní ṣe ìdájọ́ ó sì máa kéne nǹkan tí ó já fàáni fáwọn èèyàn ìyẹn fàtẹ́fẹ́já sí pé irú ẹ̀tọ́ báyìí ṣẹ̀rí àmúwá kí ó fi lè jẹ́ àǹfààní ẹnìkíní àti àǹfààní ẹnìkejì bí wọ́n bá ti agbóyè ọ̀rọ̀ bá jẹ́ kí ó ṣe wá ní àǹfààní ní ayé àtọ́jọ́ gbèdè alùkìyàmà sókísà ni pé a gbọ́dọ̀ sọ pé ṣúfà ń ò ló nínú ìdájọ́ orílẹ̀-èdè wa lókòrò ìgbà tí sẹ̀rí àti fi rinlẹ̀ ọ̀ràn yẹn ò ní pé mùsùlùmí ò lè ta dúkìá rẹ̀ títí ó fi sọ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tọ́ba síbẹ̀ ó ti tapa ó ti tapa sí àti ànábì wa muhammed sọlọ́lọ́ àdìbòsẹ́lẹ̀ tí ó sì lẹ́tọ̀ọ́ tọ́ba síbẹ̀ ẹni wà pẹ̀lú rẹ̀ tọ́ba wù ó lè béèrè fẹ́tọ̀ rẹ̀ tọ́ba sì wù ó lè fi rẹ̀ subhanaka la umu hamdik nasharu allah ila ant nasafir kona tumi pẹ̀lú gbọ́dọ̀ eh, hadith